a sì ti gbọ́ wá sí. àwọn tí ó yàn ọ̀gá yàn ọ̀gá. bẹ́ẹ̀ni. kọ́dà kan rìn àwọn èèyàn ọ̀gá ni wọ́n wá yìn. ọ̀gá ni wọ́n wá yìn. ọyẹ. wọ́n ti rí nù. káṣí wá bí yìí kàbọ̀ wá yàn ọ̀gá yàn ọ̀gá wálé lére. kọ́ ọ̀n kò wí. kò wí náà. ìwọ̀n ìtẹ̀lẹ̀ kan máa ládé wa. èmi ọ̀tí ẹ̀ wá mọ̀ wọ́n sáyìn wá náà ni. kọ́dà bẹ́ẹ̀ pọ̀ káyé wá sí wá sí mi yóò yìí. wàhálà yóò yìí ni ó lè dé o àmọ́ yóò gbọ́dọ̀ yes of course. ọlọ́mọ tó le bá dé. ṣùgbọ́n lálẹ́ yìí ọ̀rọ̀ níbi wá sọ. ẹ dákun ẹja sọ ẹ ti ní kò ní gùn. ẹ dákun torí Ọlọ́run. ẹ dákun torí Ọlọ́run. irun lè yóò ṣubú kó sì wú kó sì bàjẹ́. alhamdulilayi. ṣùgbọ́n yóò dà ká chéjì àwọn sọ́jọ́ kan. nínú ilé yìí. ara pẹrẹ bẹ́ẹ̀ èyí táwọn owó fi tì mí sí àwọn tẹsán tẹsán àwọn afáwa sẹyúùtì alkhalifa àti ìmọ̀ ọ̀ṣọ́ ìmọ̀ pẹ̀lú gbogbo jẹ̀mọ́ àwọn. alahasadi structure kan yẹn. bẹ́ẹ̀ni. èyí táwa gbé lọ́wọ́ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ wọn mú system mi wà tó sì dáa. ọkọ ọwọ òkè gan àyè tó balance ni. ẹlòmínú ọdọ. structure tí wọn fẹ́ kẹ́ ẹ jẹ́ ká àdásí. ok kí ni sọ́kṣọ̀ yẹn bàbá. sọ́kṣọ̀ ti bàbá yìí. ti bàbá kẹ́ni sọ́kṣọ̀ náà sọ́kṣọ̀ ìfẹ́ bàbá ò lọ́ta. wọn ò tiẹ̀ lọ́ta mọ́ àwọn tiẹ̀ kí ni kí ló ń ti wọn àwọn táwọn bá ti wọn lọ. torí bá wọn ẹni bá ṣubú ah. wọn yóò wájú. yóò wọ wájú bẹ́ẹ̀. kí ló wọ ìwájú. Hmm, kó wọn má bàa tó ṣubú mi. rárá ń wo ta ní ògbé wù. àgbàlagbà tó ṣubú tó wẹ̀ yìí kí ló wò ní kí ló gbé òṣùbù kọ́ ní ṣàtúnṣe. lẹ́jọ́ tá a ti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣọ̀ ká máa máwọn kan lọ́tà láti fẹ́ múnú léyìí. náà ní yóò sì yẹ kó rí bẹ́ẹ̀. ẹ kàwé ẹ mọ àmọ́ ẹ dúró tì ẹ kéwú oyè yín àmọ́ ẹ mọ túmọ̀ yẹ. ẹ kò yé kò yẹ lómi tó bẹ́ẹ̀ ló kà fún ma ọkàn kí lóbìnrin ni. ẹ ti rí ilé sàràkí gbẹgẹdẹ gbọdọ pámẹnẹtì ńbẹ rárá ẹ tara ọgá wa tó ní ìná ẹ tara ẹ kẹ́kọ̀ọ́ pé kò lè pámẹnẹtì ọmọ níjẹ lánàá tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di bàbá. ó di bàbá ta nínú yín tó lè pè lọ́mọ lónìí. kò sí bàbá náà ni kọ́dà yìí tẹ̀ lé bí. bàbá ni o ọgbọ̀dọ̀ ọmọ bàbá yẹn má dìde. àbáyé ká tó wá ipa wa táwa náà ti wà pẹ̀lú yín títí lọ thirty years. ẹ tó máa fojú ọmọ wá. bẹ́ẹ̀ bá dọ̀mọ sẹ́yìn kẹ́hìn mà báwa náà di bàbá. lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá dọ̀mọ sẹ́yìn kú dọ̀gá náà wọ́n máa dọ̀mọ sẹ́yìn lọ láíláí ni. àgbàtẹ́lẹ́ yóò tí nǹkan náà wọ́n wá ní pọ́ ṣẹlẹ̀ pòfẹ́sọ̀ kan wá kó alẹ́ kọ̀ ó sọ̀rọ̀ yẹn fírí lọ́dọ̀ adimọ̀sí bá hùdín ẹ̀sìn ogun ojó mm, pátáwẹ̀ di méjì mm. tó sì bẹ́ẹ̀ dé. tẹ́yìn bá ṣubú sínú ọ̀kọ́ kan pòfẹ́sọ̀ wá fún onímọ̀ látọ̀gẹ́ yìí rúṣàlá lè mọ̀kún ẹ má ti àgà ẹ̀ ń gùn yẹn àlòsí tó gbẹ̀mí ṣubú yìí wọ́n pààrọ̀ rẹ̀ má pààrọ̀ rẹ̀ náà. torí bí ẹ ṣubú eh, ọ ti jàgà wọ́n lá kí bẹ́ẹ̀ mi kùn ẹ má sì pààrọ̀ ẹsẹ̀. má sì pààrọ̀ ẹsẹ̀ tó gbé ọ ṣubú má pààrọ̀ ẹ ó méjì. wọ́n lá kí lẹ́yìn irú ni ìyá ti kún fún àníyàn rẹ ni olè wò wò. àníyàn ni kẹ́ẹ̀tì. Eh, àníyàn ni ń dààmú ẹlòmíì dì sí náà ilé Sàràkí gbè mí ó gbè wá. alhamdulilah. alhamdulilah. bá a ti mọ kọ́ yìí lánàá. àárọ̀ rẹ̀ ń bẹ̀ o. ó ti ẹ̀ gbé mi jù. alhamdulilah baba bí a bá ti ta ló kù. bẹ́ẹ̀ni ó gbé mi jù. alhamdulilah adúpẹ́ o. gbogbo àwọn tó ń gbogbo àwọn lọ. bẹ́ẹ̀ni torí bá ti ń kó gbé àwọn gbé àwọn gbé wọn ti gbé wọn tọ ọmọ mi wọn jẹ lọrin. lágbára Ọlọ́run fásiru àgbà. yes. gbogbo kọ́dà bẹ́yẹn lè sọ yànnì jù bẹ́ẹ̀ lọ abẹ́ yín lọ́wọ́. báwo la professor. Mm-hmm sọwádìí eh. kó fèmí. Ah, alhamdulilayi. yín ṣe wà ní kò tafsiri àgbà lọrin. Hmm. tẹ́tù mo fẹ́ kí n máa sọ̀rọ̀ yìí mi. Ah, ah, kò yẹ kó rí bẹ́ẹ̀. ẹ fún mi lọ́wọ́ tèmi náà. túláàsì àpálẹ́lẹ́ ara ń fẹ́. pápá ni wọ́n tó ń fẹ́ ní sátánì tí ò dàgbọ́n mi rà. ẹ́ẹ́ eh, mọ́lẹ̀lẹ̀kulẹ̀ máa dáa. masha Allah. akẹ́kọ̀ọ́ máa rẹ̀ ṣeré àwọn mẹ́rin ipò tí mo wà nù lórí lónìí hmm. ipò táwọn tó bí ọba ń bọ tán bá rí mi tí ń bọ owó dìde. lágbára Ọlọ́run àwọn ọfọdọ dágbà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ọfọjú orí tó ń tí mọ́tò lálùbáríkà. rárá o. tansebu dẹ́yìn tó kó tí wọ́n dàrú náà. rárá o dàrú o dàrú o o lè pé twenty kó tó pé one. yes kó tó pé six. èyí ṣe bí ọmọ ìwé bó ti wúlò tó. ọlá ni èsè. ọ̀tọ̀ la gbọ́ ọ̀tọ̀ lẹ́gbọ́n. bẹ́ẹ̀ni ọ̀tọ̀ la gbà ọ̀tọ̀ lẹ́gbọ́n. àgbà ní ìlú ọ̀tọ̀. ẹ dákun àmì nẹ́bì kẹjọ́ sàgbà nẹ́bì mọ̀ òun ló dé kí àwọn ọlọ́ni wọlé gbọ́n ẹni tó ọba sáà sí ìwé lálẹ́ kìí àmọ́ ìwọ̀n láì òkú ní kọjá. bó ti rí nu náà. la ilaha illallah. èyí tó sì máa wò lè gbàgbé eré ẹsẹ̀ ló ṣe wọ ọmọ ọdún. Ah! wọ́n ló lọ àrẹ lè kú lo. olùdó làwọn dé náà. olùdó rẹ lóòótọ́ olóòótọ́ ọ̀dà. ìlòjọ́ ọ̀dà ló ah, lọ́ra olóòótọ́ wọ́n tìrè ni. akirama kò mọlẹ kẹrin. wọ́n sọ pé ọ̀rọ̀ ni mo wá sọ lálẹ́. ẹ̀jẹ̀ àmọ́ ẹ̀ bí mo ti lè fò tẹ̀lé yín lánàá kọ́ ń tò mí. láéláé ah. rárá lè sàràkí náà. ara ká máa wá jíṣẹ́ rẹ̀ wà báyìí nísìn ẹ jòkó lẹ̀ ni ẹ̀yin ọmọ ní ẹ lọ báyìí kẹ́ ẹ dé. òpin àwọn tó kú tán lè kú nítorí sàràkí ìjọba ti kó sí àwọn màmá gbajẹ kan. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. ọba wa jòkó níbi ọba wa jòkó láwùjọ àwọn tí sara yín sẹ́kẹ̀ ń dìtẹ̀ yìí. ọlọ́ta ni. Hmm ẹ lè mú wọn lọ́ta náà. ilé Sàràkí gbè mí. alhamdulilayi ti ẹ dúpẹ́ mbẹ́ o. sórí ibú mbẹ́. Mm, mm, mm. Sàràkí àná ni mi Sàràkí òní Sàràkí ọ̀la Sàràkí lọ́lẹ̀. lágbàá mbẹ́ Sàràkí láíláí. ṣé ẹ bá ẹ wá yìí ẹ bá tó mẹ́nà tó bá tó mẹ́nà ta Sàràkí ó ṣòfò tọmọtọmọ. kọ́kọ́ tọmọtọmọ nìkan kọ́ wọ́n yẹ ẹni tiẹ̀ lé wọn. dókítà ó bá. ìkàtse ẹ gbọ́ dáadáa. àìtẹ́yìn kára dọ̀wọ́ bò mọ́nà. àmọ́ yìí tí mo wà àyè wọn gbà mí láì kí n máa pàdé dé nǹkan kan lé. ọ̀gbà ni ẹ ti wà nípò àgbà náà. àyàkùn àgbà dà mí àmọ́ òjì dà. ọlọ́run ó sì yọ̀ǹda kẹ́yìn náà dàgbà bẹ́ẹ̀ ni yóò bá gùn rárá ọlọ́run ó yọ̀ǹda fọ́ fìfì fún yín ká má lè jẹ. bẹ́ẹ̀ bá kú nígbà náà bí wọ́n kóró kù yín. ọlọ́wọ́ ayé lónìí látùgáyìrú látùgáyìrú sàlálímẹ̀kù látùgáyìrú sàlálímẹ̀kù. ẹ lọ́pàá wàá gà tẹ́ tó gbé yín ṣubú. àgbà tẹ́ ṣubú lára ẹ̀ má parọ́ ẹ̀ àyè parọ́ ẹ̀ wàlá kìdẹ́bìkùn ẹ má sì parọ́ ẹsẹ̀ ẹ má parọ́ ẹsẹ̀ ni yẹ tukun àníyàn ni yẹ tukun tó sẹ́kù lérí afárán agbẹ́rin bá mi yẹn yín bá ṣe mm. láti máa ràn yín ṣe. akérè àmọ́kọ́ malikẹ́rì. Ah, ah, ìbáwọ̀ náà rè. bàbá bí tẹ̀yìn kọ̀ yẹ ká jẹ́ èèyàn mọ́. ó dá ilé ayé kọ́dà yẹn ràn wá yìí náà ìbá ń tẹ̀lé yìí wá. ara ah, yìí mọ. àyè wá dá. wọ́n parí wà sẹ́ni di oko lánàá tá a parí náà pẹ̀lú ọba àlọ́rin nílọrin. bẹ́ẹ̀ni nígbà mẹ́rin. àwa ti lọ dín oko jù wa. ọ̀sáyè mọ́. láàárọ̀ ìyá dájí lọ dín oko. bẹ́ẹ̀ni mo parí wá sí lagun mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. lágbéra ẹja máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ state à ń bọ̀ bí àárọ̀ la à ń lọ mọ̀ wéé bàfọ̀ ìrọ̀lẹ́ àwọn àbàdàn alẹ́ ọ̀la wà ní ọgbà nílọ́sùn state sunday wọn àlókè o. Ah, ah. ẹ dákun bẹ́ẹ̀ bá wá nípa ẹ wà mọ̀ pé àbí kinní kan àbí kinní kan ẹ dákun. tí n bá wá wá bí ìtumọ̀ tẹ́ ń gbé kiri ẹ̀ tó fún. iná ìwọ ahọ́n oh, náà kọ́ wọ́n fún ni wọ́n láti wí nígbà tá a fọwọ́ pé. kò sí ilé èmi èsì tara kẹ́ ẹ gbé tuma bẹ́ẹ̀ kì í nù mí mo bí kálukú bá tìrí lé ní kóso rẹ̀ náà ní kóso rẹ̀ ìtura ní kóso òun náà òjògùn ẹ̀ ní bàbá rẹ̀ báyìí ṣe lè wúlò náà tí bàbá ẹ̀ lómi ṣe tẹ́ kúnnù náà ní wọ́n sì gbogbo ẹ̀ wọ́n wọ́n pé gbọ́ aṣọ wọ́n sì gbọ́dọ̀ pé gbọ́ ẹ̀yìn náà. akẹ́rẹ́ àmọ́kú mọ́lẹ́ kẹ́rì ẹnu ọmọ sọ mọ̀nà nìkiri bàbá rẹ̀ lọ́jọ́ bí kò ní mọ́sálì ṣe bí i. aláì yóò kú kọ́lá yóò mọ́sálì bàbá ṣe lọ. ẹnu fi bàjẹ́ bí kò ní tún yẹn sí ní yọba yẹn jẹ. yọba yẹn jẹ ni. Allah. àni ẹ má tẹ̀lé ti àwa ni ẹ wá bí ẹ wo wèrè láṣìírí tiẹ̀ ló ń bò. ọ̀dẹ̀. ẹ bá a máa bí o ti kú. yes of course. ẹ̀yin náà ṣe pé ọ̀rọ̀. ẹ náà àbọ̀ ti rí nù náà má délé ni mo fi méjì náà ni ìwọ náà ní délé wa. wọ́n á dìd nínú ọ̀rọ̀hámánì. ẹ tó kí n má délé sàràkí má mi ò tí ì kò tó wẹ̀ bí èdè. èdè. má délé sàràkí má tani ẹ́ tí a ti mẹ pẹ̀lú sàrẹ̀kẹ́ bá ń ṣiṣẹ́ fún yín ni. à ń ṣiṣẹ́ fún yín ni. wọ́n bá yín dùn kò rárá òkè la fẹ́ jẹ èyí jẹ yóò ti tó. fún mi lẹ́sìn yìí. kí láyé ṣe. mo bẹ̀rẹ̀ kọ́ pẹ̀sán náà. ṣé báwọn ọlọ́mọ lẹ wá ń jà fún níyà yìí. wọ́n lè fún mi board member ni. rárá náà. àwọn ń ṣiṣẹ́ fún ni. ẹ lọ fúlọ́ọ̀sì bàtẹ́ wọ́n kó tá a ti jà ah! Ah! tí ò ní compensation ni. tí ò ní bẹ́ẹ̀ ni a sì bínú ṣe ń lọ. bẹ́ẹ̀ bá gbàgbé ara yín létí. ètò ìnira wọn létí. àwa lè rántí. wà á bíi mina rahmani fadila wa ni'matan. baba aleika. àwa náà ń hmm, after ló kọ́ lẹ̀. a ló kọ́ afọ́kọ́lẹ̀ gan-an àṣẹlẹ̀ wọ̀ bàjẹ́ dr bukasa kete njulu ka tó ma kó tó ma wa. insha allah. amadu wa se gómìnà àwọn ta de tọrọ lórí baba ni sọ́tán. láti yára tẹ ẹni mọ́ká. nígbà tí òye wọ ọwọ́ àwọn ọmọ ìyá ni wà lọ wọ́n sì máa wọ́n sì máa wọn àlàyé wa tó dáa. mi mi mi fẹ́ mi mi fẹ́ mọ́ ọmọ mi sì máa ṣe kúmọ̀ náà ẹ fún mi lọ́mọ lọ́dọ̀ yín yẹ sún gbàwọ́ ọlọ́pàá lọ ní kó fún mi lọ́mọ ni. mi fẹ́ mi fẹ́ mi fẹ́ mi fẹ́ mi fẹ́ jọjọ jọjọ. gbogbo àtìgbà wọn wá sàdọ́ àmọ́ lọ wọn kí wa tán wọn wá bà wọn lọ́wọ́ sọ wọlé. wọn àjíṣẹ́ fún àjíṣẹ́ bá délé kọ́lá àjíṣẹ́ fún ọba ìlọrin pẹ́ẹ́nì kọ́ bá yín bímọ Mhm. kúrò ló bí ìsìn mhm. ó ní mi sọ bẹ́ẹ̀ bàbá tó lọ́mọ rẹ̀ lóun fẹ́ lọ́mọ kó wá ṣe gómìnà oníwọ̀ farama á di ìṣẹ̀lẹ̀ aa sanusi òkè ló sọ yìí ó lè jọ ẹ lọ ta ọ́fíìsì náà kẹgbàá yìí. lọ́mọ kàná dóná. bẹ́ẹ̀ nínú àkọlẹ́ gbọ̀kọ́ ló ń ṣe gómìnà ní kwara sí àwọn sábà bí o. ẹ kọ́ ti rí nù níjọ́ ìdí wa níjọ́ ìdí wa dé ọmọdún mélòó ni wọ́n. wáyé gbọ̀nsá gbarẹ́ nǹkan ọmọ nǹkan fẹnu rẹ sọ o babalaba bẹ nìkan yóò délé mi ní sàràkí. a láìláì déètì àyàn gbọ́dọ̀ tì máa wà láì sálámà kí là ń bá a ká gbọ́dọ̀ ìtọ́ ní jamila kẹkẹ akẹ wo yìí báyìí. Eh, ngbà tá àráyè ti àwọn ọ̀ráyè àyè wa dá wẹnẹ. báwo ba ẹgbẹ́ ni wọ́n sọ̀rọ̀ bá ṣe rí ọ̀rẹ́ mi lórí kí láàfù ló sì lára rẹ̀. tẹ̀tẹ̀ wùrẹ́ sọ̀rọ̀ sí ẹ̀ wà fèsì ẹ̀ jà bákan náà. wọ́n bá ti mú nǹkan lára rẹ̀ nígbà tó ṣe dá wọn mú kú. Eh, ìwọ tẹ̀tẹ̀ wùrẹ́ tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dán olówó di wẹ̀ndẹ́nu. ọ̀pẹ̀ ìpèmísàn náà mú dirú. bẹ́ẹ̀ ìsì báyìí títí bàjẹ́ lómi bá dóyè. báyà díj. ìmọ̀ àkìrá àbọ̀kú mọ́lẹ́ kẹ́rì. Ah, ẹ dàgbò ẹ dàgbò ẹ tẹ́jú structure yẹn. ẹ dàgbò ẹ tẹ́jú ẹ. ẹ padà sí structure bàbá. Mhm. ìfẹ́ ni bàbá fi bá kálukú. ìfẹ́ ni bàbá ọ̀dọ́ ta mọ́. ìzà kìí ìfẹ́ ni. Ah, gbogbo kálukú ni wọlé. ẹ bá pàdé àwọn tó wà lára ẹni tẹ́lẹ̀ tó kù náà ẹ má ṣe pè é. ẹ má ṣe pé ẹ má bẹ́ẹ̀ bú. ẹ gbọ́dọ̀ pèpè àfọ̀nkà mẹ́ta. kí ni àti kí ẹja sọ mẹ́tẹ̀ẹ̀ta kó tó bá ná. a lè èyí jáde. ẹ máa dá wa mhm. kọ́mọ sí lérò ẹ̀nìkan kan. ọ dá wa yọ ṣẹlẹ̀ sí o. ọ bá dá wa láyé ọ dá wa ń sáré. ọ̀sọ́gbọ́n ó tiẹ̀ dá wa láyé náà jọ kan ọ̀sọ́gbọ́n tó rí dá sí i ọgá gbọ́dọ̀ má lè mi eh. yọ padà pọ tí ìjọ kan padà pọ tí ìjọ kan eh. pèpè àrẹ kalẹ̀ pé èmi lọgá mi bíi èmi lọgá mi abẹ jíà eh. èmi lọgá mi lọ náwó hmm. lọ mú jáde lọ ṣe báyìí má permanent rẹ̀ sínú ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀. má permanent rẹ̀ bẹ́ẹ̀ àwọn nǹkan lọ́wọ́ à ń bẹ̀ láwùjọ tó lè. lọ́wọ́ yìí pé ńgbà kan ò tí ì débẹ̀ mu ńgbà kan ló débẹ̀ mu ó tún kú mbẹ́. ìgbà kan náà ló ní síbẹ̀ náà ó kí lọ́kọ̀ ọlọ́run ẹ̀bọ́ bẹ̀ tó ní. al-ijadu ìdáwà àyè sí. yóò ṣẹlẹ̀ sí ọ ó de ní. naam wàlẹ̀ àyíndéhùn kúkú. yóò ṣẹlẹ̀ sí ọ. yóò ṣẹlẹ̀ sí ọ. wọ́n tẹ̀gì yìí rú saman changing of time. ìyípadà gbà yọ ṣẹlẹ̀ sí ọ. abẹ́ dala yìí. gbogbo ilẹ̀ ka no condition is permanent. ẹ gbogbo ilẹ̀ ka. kí ló dé tí gbà bọ́ lọ́wọ́ yín tí ìjọba bọ́ lọ́wọ́ yín tẹ wá rí gbígbà tẹ pé gbígbà tẹ ti kú sáyé. ẹ kú sáyé náà nígbà táyé ti tán no no no no no no not like that. àyẹ̀kùnmọ́lọ́ ẹ sì lè mú ẹni tí ó bá fò lọ kọ́ mọ́ fò lọ. Ah, ah. torí gbàtí gbogbo wọn bẹ lọ́dọ̀ yín náà tẹ gbogbo náà kẹlẹ́ satisfy. gbogbo wọn náà kọ́ wọn rí tán fẹ́ tán àwọn nǹkan wà tọ́gbà ọ̀tí ẹ̀ tẹ́ wọn lọ́rùn rárá mm-hmm. tó ṣe pé ẹ̀yin yìí lẹ wà ń pò tẹ́yìn tọ́jú wọn bẹ́ẹ̀ni ẹ̀yin náà rí súnmọ́ pọ̀n rọ́gà rọ́gà ìtọ́lọ̀ ń bá ní kọ́yọ sọ́wọ́ tí nílẹ̀ ń fi ń gbọ́ bùkátà tiwọn ọ̀gá ò sí ń pò mọ́ èyí ló sí ń pò mọ́ àwọn òkúrò tó ọba lọ́mọ mi. ó kunu àbí kí wọ́n lọ́mọ mi à ń tẹ́lẹ̀ mi ọjà lọ́wọ́ lọ láti bá a kú lẹ̀ wọn lọ́dà kìkì lọ́pàá ní alẹ́ bíi. ìtọ́ba lẹ́nu mi lọ ìwọ̀n sọ́dọ̀ ta yín. ọ̀dọ̀ ta yín ẹ kí. ọwọ́ àti ọ̀jẹ̀ lọ ni. bẹ́ẹ̀ ni ó tún bẹ̀rẹ̀ padà dé ẹjọ́ tún bẹ̀rẹ̀ kẹrin òun lẹ́kọ̀ọ́ rí. àbàtà kan lè sàràkí tì í gbé. ilé yẹ sí ìránró wọn bá ló dé káàbọ̀ ilé kẹtì sàràkí o. káàbọ̀ wọlé àlẹ́ ọ̀tẹ́lẹ̀ ìwọ lọ lọ. ọ̀tẹ́lẹ̀ káàbọ̀ káàbọ̀ àlàkùnbọ̀ ọ̀sàkùn owó rí ẹ̀ ó ti bẹ̀rẹ̀ lọ́sìn yìí ọ̀kan rìn yín gbàgbà tẹ̀lé nǹkan tó yíyà kó lẹ́yìn díẹ̀ báyìí wàhálà pàdé ẹ̀ oní ọ̀tẹ̀ oní ọ̀tẹ̀ ẹ̀ máa máa lójú ẹ̀ máa ṣe pé ẹ̀ máa ṣe pé àkìlódé ẹ̀ máa kéèké ní changing of time. ìgbà máa yí padà ìgbà máa yí padà ìmọ̀ yí padà. Kọ́lá Hakim. Kí ni pòfẹ́sọ̀ tó wí jàre àti láàánú pẹ́ púpọ̀? Kọ́ni Yesu nù bá dùn nẹ́ẹ̀sì bí kàṣú àná. Naam àwọn èèyàn mọ oròrò kúrò sí ọ pé èèyàn bú èèyàn bú mi lágbájá nígbà kan wọ́n kọ́ ni yasunnu al-akharuna annaka atharu annaka atharu mina samai àwọn kan tún máa ń sọ pé kọ́dọ̀ ọ̀fẹ́ mọ́ ju sánmà lọ káyì wọ́n lọ dáa ju sánmà lọ báwọn kan ti ròyìn rẹ pọ̀ dá. Hmm, àwọn kan sì máa sọ pọ̀ dá méjì náà ni lẹ́tà méjì méjì ni. Hmm, nígbà tí gbogbo yín bẹ lọ́dọ̀ Sàràkí tí ìjọba ń bẹ lọ́wọ́ wa ṣé gbogbo yín lè ròyìn pé ọ̀gá dáa. gbogbo yín náà kọ́ o bẹ́ẹ̀ lómi bá rọ̀gà sọ dáadáa wọ́n bá kó mbẹ̀ tán yóò wí mi. ìbá wa tẹ ẹ̀ràn rè. àwọn sẹ̀ lẹ́yìn náà. ìwọ lọ́sẹ̀ yìí wà ń bẹ́. ẹ lọ ẹ bá dọ́dọ̀ wájú ọ̀gá ẹ bá bá sọ́ba. ẹ bá sọ́ba ìfa ẹ bá wí bá ìfa kàn sí àwọn fa. àwọn kan sì gbà fa ìwájú rẹ wájú kẹrẹkẹ àwọn ìyàbá sọ ọ̀gá bá ah, ọ̀gá wò mìíràn púpọ̀ wà kí ẹ̀rẹ́ mẹ́rin. ọ̀yà sí ni a sì jíṣẹ́ yín a ń jíṣẹ́ yín àníyàn ní takò ọjọ́ ọjọ́ wọn orí ọ dá wọn ọjọ́ wọn orí ọjọ́ wọn orí ọ. orí ọdá mọ́. orí ọdá mọ́. wọn àtọ́ fàníyàn rẹ wọnú ilé yìí wọn ò lè rí ẹ náà. báwọn kan bá wá lọ da hmm. àwọn kan sọ pé ọdá ju sọmọ lọ. bẹ́ẹ̀ni walakin láyà ń fa aka awùlẹ̀ ayé hmm. àtẹ̀ntọ́lọ̀ dá àtẹ̀ntọ́lọ̀ dá àtẹ̀ntọ́lọ̀ dá ọ̀sán ìfọ̀nìkan fún ọ ọ̀sán ìfọ̀nìkan fún ọ ẹni ọlọ́ọ̀dá orí akálẹ̀ ewì ẹ̀ńtọ́lọ̀ dá orí afẹ́lẹ́ rí àwọn méjì òwúlò fún ẹ kò tún kíní kan lára rẹ kò tún yẹ kan. bàbá akẹrẹ mọkọ wọlé kí láyé fàákà àní òsì ọlànfààní. òsì ọlọrẹ kankan. wàlá yẹ dùrù wàlá yẹ dùrù raka awùlá yìí wàlá yẹ dùrù raka awùlá yìí kan gbogbo wọn nìyẹn yẹn kò sí ní kò nira bá ọ lẹ́yìn ọdá ọdá kò lè ṣàǹfààní fún ọ ọdá ọdá kò sí ní fara ní ọ. wọn àlẹ ní ọmọ sùn. àmọ́ alimohimu èyí tó wá jẹ́ pàtàkì sí ọkẹ hmm, hmm. hakikatuka ni afa yi alimohimu hakikatuka orí kí wọn gbẹdọ mọta ni o lọ́sẹ̀ wádìí ara ẹ̀ ara rẹ̀ ta ni wọ́n lọ́sẹ̀ wádìí ara ẹ̀ wọ́n fúnra ẹ̀ zami ara ẹ̀ ta ni ẹ́ eléyìí bú yọ ni abẹ́ni ìlú ẹni àdúrà yọ ni abẹ́ni èkó yìí ṣe ara ẹ̀. èèyàn gidi ni ọ tí Sàràkí kọ mẹ́rọ abẹ́ran kọ tí Sàràkí kọ mẹ́rọ. orí kò sí bá ti kó ìyànjọ tá à ní kẹran mẹ́rọ. bẹ́ẹ̀ni. ìtọ́ bá jẹ́nu méjèèjì kọ dáhùn síkún ara rẹ̀. àwọn àgbààgbà kan tán bá sára kílò àtó ti kú àtàwọn tí ń bẹ dé sí hmm. àwọn máa wá orí fún yẹn bẹ́ẹ̀ni ní sì bẹ́ẹ̀ ni wọ́n ti máa tako yẹn bẹ́ẹ̀ni lẹ́nu kan bá ní ọ̀gá dákẹ́ ṣùgbọ́n àwọn tí máa tako yẹn tó bá rí kan nú àwọn tájọ bí agbẹ́bọ̀ rá padà bẹ́ẹ̀ padà sí padà tọ́wọ́n kọ́lá yìí ló jẹ́ òun pèsè ìbá tako wájú ọ̀gá yìí wọ́n gbọ́ káyé ara wọn àwọn ọ̀gá tó wá kó pẹ̀lú ọ̀gá lónìí ẹbí náà bí wọ́n lè rí alájọ ọba jara bàbá dáadáa bẹ́ẹ̀ alájọ adésínà jíngó bàbá dáadáa bàbá rí máa kọ bẹ́ẹ̀ bàbá ọsàkùn oníwà bàbá dáadáa bàbá wa iṣẹ bàbá wa iṣẹ àgàkà sàkílẹ ṣáájú àgàkà ló ṣàdékọ aláfẹ fún bàbá náà àmín àmín bàbá dáadáa ni wọn lọ́dọ̀ tèmi o bàbá dáadáa ni wọn o. àwọn tá a lè kí bàbá dáadáa nù àgbà yóò kọ́ lọ́ọ̀bí rẹ̀ kò sí fọmọ sọ. àmọ́ ní ọjọ́ ọ̀dọ́ náà kò ti dágbà búdú tí ọjọ́ wọn ni pé ọlọ́run ò pé iṣẹ́ àgbàlẹ̀ wa. bẹ́ẹ̀ ni àgbàlẹ̀ yín ni. àbá yìí àgbàlẹ̀ bàbá yìí náà lọ jẹ́. ẹkọrin ẹbí kíra yín. wàhálà irú abẹ́yìn. wàhálà irú abẹ́yìn. táwọn ń bàbá rí bàbá rí bàbá rí. wàhálà irú abẹ́yìn. bàbá من يقول له أبونا من يقول له أبونا ẹni tá a lè gbá máìkì mọ́tà bí àwọn bàbá wa ni àwọn bàbá wa ni ń bọ̀ kọ́ra lẹ́yìn àwọn kan من يقول له أبونا. àwọn bàbá wúre kan bẹ nísì. وشر أبيه. àwọn àgbákò bàbá kan man yuqalu lahu abu bàbá gbogbo tó máa bọ̀ tọ́wọ́ ní bàbá wọn gbé bàbá bàbá àwọn ọmọ ẹ̀ bàbá tèmi wọn wọ́n bírákẹ́tì ẹ̀ bàbá àwọn ọmọ ẹ̀ ní tèmi ẹ̀. ó tó kan Sàràkí bá gbà ní. àgbà ní. tẹ̀yìn bá dúdú dé àgbàdo àwọn aláàfọ akálẹ̀ pé níwájú òní da irú. àwọn eléyìí ò ní pè yàn. ẹ̀sìn lọ́sẹ̀ kù akẹ́bí ìṣòro sí ìgbélé máa ń lò kọ́ àgùnlẹ̀ òun àbúrúnà. ẹ mọ̀ kọ́ da fún bàbá wèrè wọn mọ̀ kọ́ da fún ìjà wọn lọ́fà. alhamdulillah. owó ni èmi mo ní fọkànbalẹ̀. yes of course. òsì mo dé tọrọ kan wọn mi gbé yàn ni. àṣírí ilé kó èsì political appointment kébi dè yàn. iṣẹ́ àfa iná ni. àlùkò àlọ́ sọ mi lè. wọ́n ti tán kí wàá di fìtínà. lọ́kọ́ irun ẹbí náà yóò kọ́ àlù láwùrú àbùnà ẹgbẹ́ yẹn olùkọ́ láyé ti mọ̀ ọ́ mo kún mẹ́ta nìkan dọ̀ mọ́. wọ́n á gbé níbo gbogbo tó kọ́ iná má wọ́n ti tán. wọ́n kọ́ ẹ̀rù àbí náírù kọ́ ẹ̀rù lẹ́hún àbúrò Ẹgbọ́n ti dákẹ́ mo fi dára yín gbọ́ àyè o. Wọ́n ṣọ́rù àbí náírù kọ́ ẹ̀rù lẹ́hún àbúrò. Wọ́n ṣọ́rù àbí náírù kọ́ ẹ̀rù lẹ́hún àbúrò. Bẹ́ẹ̀ kábàlà bàbá wọn bàbá dèdè wéwu. Mm, àwọn wẹ̀dẹ́. èyí tó sẹ́yìn láàrin àwa náà fà síra wa no condition is permanent. o lè máa lọ gbére. a lè máa ba lórí àkàmọ́ jà. a ṣe àṣẹ ní gúnra wa kọ́nà bẹ jọmọ ìyá kan náà. a gúnra wa ni. ẹẹ ṣètò sọra yín lẹ. àfa yìí baba. n bẹ bẹyìn baba de lè lè sílẹ ti tẹsí wa. ẹẹ yín dẹdẹ wulẹ. n tẹ káwọn kan baba de de àwọn baba de de ninnu se ti ní ìsìn àwọn kan yẹ wa se. ẹ wá kí ló ṣe yín kí ló ṣe yín. àti pọfẹsọ àmọ́ náà tẹ̀yìn yìí ẹ̀yin bá ń pè lọ́mọ. Ah, ah, ṣe ni péjì yìí. ẹni làákà yìí àwọn ẹni làákà yìí gan. àwọn ẹni gbàgbé lọ sẹlẹ àṣàrẹ ìfẹ́ wa ṣiṣẹ́ lórí ẹ. ẹ ó sì yanjú. ọ̀gá wa ló tọ̀ wá lábújá. Hmm. lọ bá ah, bílẹ̀ fi ilẹ̀ o kò sẹ́ni gbọ́dọ̀ fi replace yín láéláé. ó pè wá tí ọ̀sán bàbá dèdè ló ń bẹ̀. kò sí wọn ìwúlẹ̀ àpè wọn sí ó ti mọ̀ fún bàbá jẹ́ ó ti mọ̀ pé ẹ̀ka dàgbà ní rí yìí ò pé. tí wọ́n jẹ ká ní wọ́n jẹ náà wọ́n wá wá. wọ́n kọ́ ìwà bí mẹ́rin kọ́ الإسلام له أبونا وشر أبي من يقال له أبوه ẹ máa fojú bìtíríyàwó èmi yẹn dá wọn àgbà kàtí pẹ̀lú ìjẹ. mélòó la ká máa ń dààmú ojú adúrú wàhálà yìí kó látọ̀ wá pa ń lọ. ipò tí mo wà kò sẹ́ni tó lọ́ọ́ jìbìtì wọn kọ̀. kò sí kálù gbogbo pátá ọmọ yín ni wọ́n ṣe lónìí. pátápátá. yẹ́nyẹ́ àpáyàfi wá sí wá gbà. gbogbo yòówù kẹ́ ẹ máa gbà nínú kò láyé abẹ́mi lẹ́wà ńlọ. lágbára ọlọ́run. ẹni kò ní níwájú mi kí n lé èèmọ̀ ọmọ ta ni n bá ṣe kọ̀rọ̀. ó ti rí nù. àníyàn tá a ṣe fi ń bá yín sí ọlọ́run lò. ọlọ́run kúkú lò ó. à ń gbé èèyàn sí. alhamdulillah. ogun tó <laughs> ń tẹ gbogbo tó ń pẹ àti sẹ́wà ìfọ ẹ̀yìn ìdẹ̀bẹ̀ pa mí. baba. ilé ìgbìmọ̀ wà lórí kàdé ìfẹ́ ló ń jẹun bẹ́ẹ̀ la taama ti dà wọ́n. ìgbà ní ìyá ní bàbá rí lálẹ́ kìí àmọ́. wẹ́ẹ̀ sẹ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ sa nọ́ọ̀mà lẹ̀. owó baba kaw anáwó bí ẹ ta owó baba kẹfì mọ. bí kàn ṣe wọ́n ẹ tiẹ̀ wọ́n mọ́. mo fẹ́ yóò abiri mẹ́rin mo tọ́ àgùlẹ̀ òru àbúrúnẹ́. Wàṣọ́rú ẹ̀ṣọ́rú ẹ̀mí mẹ́rin kọ́ ọ̀lù lẹ́hùn àbúrò. Alimuhimu akíkọ̀túkà èyí tó ṣe pàtàkì ni pé fọ̀tálẹ̀ fọ̀rẹ́lẹ̀ mọ́ra rẹ̀ lẹ́yìn ogun ìwọ. ṣèwádìí ara rẹ̀. wọ́n máa ń yà àlámù hu wọ́n máa ń yà àlámù hu láwọ̀ àǹkà àti kí lọ́lọ́ mú ẹ̀mí pẹ̀. ìkẹ́ ẹ̀kọ́ jẹ ológun. ẹ̀kọ́ jẹ ológun kó mú mọ́láyà rẹ̀ ni. mí gan lọ́dọ̀ mi. bíra rẹ tilẹ̀kùn mọ́ra rẹ nulẹ̀ kò béèrè kò lè dìjà ọ̀ àṣepadà ní ẹ̀ka ọ̀nà. ìfẹ́ ìfẹ́ ẹ dá padà ìpàdé kálukú gbogbo àwọn tó kù lẹ́yìn tẹ́ bá tẹ́ ń tó sàn pẹ̀lú ìfẹ́ ni tẹ́ mọ́ pé forí ọ̀tẹ̀ ọ̀rọ̀ ẹ̀tẹ̀ ọ̀rọ̀ ọ̀tẹ̀ ọ̀rọ̀ mùnàfi kí kàmú ní pàdé wọn ọ̀pọ̀lọpọ̀ wọn bá ti padà. sẹlẹlẹlẹ kanna bí wọn lọ náà kí ni wọn kúkú tẹlẹ mẹ́ta lé ní àárọ̀ ọ̀rọ̀ náà nínú wọ́n deep. àmọ́ ẹ ti pílánì ọ̀tẹ̀ kalẹ̀. ẹ ti dì í kalẹ̀. yẹ̀yẹ́ tẹ́ fi wọ́n ṣe lójú ọ̀nà ti wà. ẹ ti ó ti wà ẹ má ṣe yẹn náà. kí ni sàrà kí wà náà ṣe bẹ́ẹ̀ o. rárá o ẹ dáta náà padà. bàbá tòun náà wà lóun ọ̀fẹ́ bẹ́ẹ̀ bàbá òun ti fi wọ́n bàbá òun kì í ṣe tọ́jà lòun fẹ́. ìfẹ́ ni kẹ́ ẹ lò. bàbá tòun sọ bẹ́ẹ̀. Hmm. lídà níbo ti fẹ́ gbọ́dọ̀ òun ti ṣe pẹ̀lú ìfẹ́ òun fẹ́. Hmm, ìfẹ́ òun náà lòun fẹ́ dá padà. Hmm. gbogbo wọn tó bá pàdé àwọn tó fò ní tó ń bá wọn pòwe wọn làwọn ọ̀ràn ọmọ ọkọ báyìí ọ̀rọ̀ mọ náà fi kí ọ̀rọ̀ náà gbú alára alára òwe àmọ́ ń gbé kébò tí nílé tẹ tẹ́lẹ̀ gbé bọ ọdá náà tẹ́lẹ̀ gbé yìí. bó náà ní ṣe lé bó náà ló tún ká wọn. Ah? nígbà tí ti yí fi lẹ́sẹ̀ kù lé. aláfọbàjẹ́ ni aláfọbàjẹ́. mọ náà fi kí tó fi rántí bẹ́ẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ lọ jẹ́. ẹni tọ́jà yà ọba rẹ̀ ọ̀sá lọ́nu ibó náà lọ́dà ni wọn. Ah. kọ́dà kí mo haida. kí ni pòfẹ́sọ̀ rẹ̀ báyẹn jẹ́ wọn wá sílẹ̀ nígbà tó ń bá ń gbé oríire sọ́kàn mi ẹ wá yóò padà dá yóò padà dá ọ̀gá yẹn mọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ bàbá gbó dá bàbá fara dá nǹkan yóò padà nígbà tí ń fẹ́ ẹ tó sì wọn ni ẹ gbin ìfẹ́ oríire sẹ́ni wọn ni. Hmm. àbá àkìrá mọ̀kúnmọ́lẹ́kẹ́rin àwọn kò ìpọpọlọpọ ìwé olóṣèlú náà ẹ ti fi rí gbálẹ̀ rí bí ọba máa yìí ẹ mọ léèyàn. àfìgbọ́ bí ọba sì wọ kọ̀sáwà ìwọ wọn wọn tẹ̀ wọn ni. ìwọ ń dá ìwọ ní ìwé náà tó lè lè balẹ̀ tẹ́lẹ̀ ọjọ́ kánú. njọ tó ga sí baba Sàràkí ẹ bá sí olóyè olóyè ẹ wá pé ọyún mọ̀ ọ́ lọ yóò tó ń fa ọ̀gá lẹ́wà mẹ́ta lọ́wọ́ ọ sọ̀rọ̀ mẹ́ta ẹ jọ ẹ bá mi dúró tì. ẹ dúró tì. mi ò láyé lọ́sẹ̀ nù o ẹ bá mi dúró that is one. ẹlẹ́kẹ̀jì ẹ máa bá mi sọ òdodo fún tẹ́ ẹ bá sọ fún ọlọ́wọ́ bí. náà wọ àkọwà o kí la máa tàn yín sí. ó di méjì. ẹ bá mi ẹ bá mi kékeré ọlọ́run fún ọlọ́run sàmùnà rẹ. àmọ́ náà mẹ́ta ni. Hmm. ó tó lámàá náà ó tó. bàbá tó wá tó ní ilé yìí ló ṣèlú. ẹ má sọ ṣèlú o ah, ah, tọ kò sí yan bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ní ilé yìí ló ṣèlú. Ah, ẹ sá mojú tọ́ mọ́ mi. ọ̀gbìn ọ̀gá rẹ̀ kékeré bàbá yíyan wọ́n sọ fún ọ̀rọ̀ òun náà ṣe fi wí ikú yìí. wáyé tó sọ mí dá fún olóṣèlú. kò yé ni kò àkóso ìwọ bọ gbérí. àyè wá dá. Hmm? mo dọ́dọ̀ dání àmọ́ ẹ̀rọ tó fún mi nù. bẹ́ẹ̀ni náà. ìgbọ̀n ìjọ ìgbọ̀n ìjọ yóò tì. ojú ọ̀gbọ́dọ̀ tì. ọ̀gbọ́dọ̀. ìgbọ̀dọ̀. àbíjọ làwọn ọkùnrin wa fún ibẹ̀ fún kánsẹ́là. ìsìnbọ̀ ọ̀tán ìgbọ̀ ọ̀tán ìgbọ̀ ọ̀tán. òdodo ní ẹ̀sán ni. wáyé tó sọ mi dára tiẹ̀ bọ́ọ̀bù ṣe rí lọ́sẹ̀ fẹ́ẹ́ máa tó wá àti yàtọ̀ síra. àǹsàrẹ́ sí ìwúlá tán wọ́n fún tapọ̀. fún tapọ̀ bọ́ọ̀bù àríwá ọmọ fòkárì. ọkú lórí rẹ̀. ìwọ bùrì. ìjọba ìpa tapọ̀ ọkú nù sí kankan mọ́ ìyá lásán rìn náà ni. ẹ̀yìn náà tẹ̀sí ráhùn sàádà tàbí kọ́líbi ìsàlẹ̀ nígbà tó bá ń gbé oríire sọ́kà àwọn èèyàn toro ẹ ti gbin tọ́jà jù ní ayé ìdàdà. ẹ̀yin lẹ́lẹ́rìí ìdòkó yìí. bẹ́ẹ̀ni. náà tí nǹkan yé lọ wà. bẹ́ẹ̀ hmm. làlájì àlè ọlọ́lá. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ làlájì agenda. Ah, àpẹtọ́rí tá a rí yín fa bẹ́ẹ̀ náà bá dáa bá ti yọ fún. bẹ́ẹ̀ làlájì sùlè má já hmm. náà tí nǹkan yé lẹ wà. ẹ ń yọ yín gidigidi yọ yín gidigidi. àyòkù tó padà pọ́n ilẹ̀ fà wọ́n sí pé kò rí báwọn hmm, kò yé wọn tẹ́lẹ̀. kò yé wọn tẹ́lẹ̀. ara wọn bí kalọ́sọ báwọn ara wọn bíi tiwọn náà ń pè wá. Hmm. Ah, báwo máa yàtọ̀. a yàtọ̀ síra wa àwọn ṣe máa. tí bá ní mo kó ẹ lónìí ìsọ́ọ̀tì ìwà ah, ah. kò tẹ́lẹ̀. àṣìlẹ́sẹ̀ tẹ́ fún pọ̀. àmọ́ wọn kọ́ lèmi kò bí. láìláì. torójọ́ tá à ń pè ló bí àyò fi dà òsì kò sí ọmọ ẹ. ó ti ìdáyé jọ náà ni. ó ti ìdáyé jọ kò sí ọmọ ẹ. ó ti ìdáyé jọ kò sí ọmọ ẹ ó ti rí inú jàre náà lọ́gbàdùn àìfọ̀rọ̀ lọ. ọgbọ́n táwọn àfa àbálẹ̀ gbélé rí káàkiri mo ti yàtọ̀ láàrin wọn. alhamdulilayi agbára ẹ̀ àyàwó àgbàlagbà mọ́ wa agbá ti dà mí nìyí ti dà. aláwọ̀ sì yọ̀ọ̀dá fẹ́ yọ̀ọ̀dá wa pẹ̀lú ògbó ọlọ́wọ̀ ẹ̀ dá. fáyé wù lọ́wọ́. Hmm, barika ọ̀làǹdà muhammed. má fẹnu sátà mi mọ́. dákun má fẹnu yẹ̀yẹ́ wa mọ́ o kí tiẹ̀ ní o lè bá a dá lọ́la o bàbá náà sábì mọ́ máa wo bí wọ́n nígbà tó bá ń gorí ire sọ́kàn àwọn èèyàn kan sàyẹ́sì sàyẹ́bọ̀ àfùwọ́hu máa ń yẹsẹ̀rá òháfi kọ̀lìbíkà ọlọ́run ló gbà wọn kan dìde tó wọn gbowó èsì ní ìrì ọba fáwọn yẹn lẹ́kọ̀ọ́ bànújẹ́ mu ọ padà mú ọmọ yìí mú ọba kò wọ́n ọ̀dùnú fún yẹn ọ náà padà mú ọmọ yìí mú káì. ẹ jọ ṣé sàkí ò nídìí ọ̀tá. kò wọn ò nídìí ẹ̀ ń kí wọ́n fẹ́ fi ṣe. wọ́n sì ní wọ́n sì nídìí ọ̀tẹ̀ ogun ẹgbẹ́ tó lè pọnù kalẹ̀ fún ọ̀tá àbọ̀tẹ̀ ẹlọ́dàánú bí ìkẹ́ tìlú ayé rẹ lùkú wàá wà neglected. insha allah ọyẹ ẹgẹ kan yìí. wàá wà neglected. bàbá obìnrin nù. wọ́n lè má di àìlógún ọdún àmọ́ wọ́n alábùjá. Ah, wọ́n lọ màgbà tí ń dágbére fún. ngbà ah, ah, tá a ní gbowó bàálù lọ́wọ́ rẹ̀ lẹ́yìn náà ló ní. Eh. ìjọba náà fi ń gọ ọ̀kadà kí tọ́gbọ́n ọba bọ̀ ọ̀kadà wá arìn lọlé wá dìd. ìmọ̀ ìmọ̀ àbọ̀ máa fi ṣáà fọdúnìyá ayé tàbẹ́ńbẹ́. tàbẹ́ńbẹ́ yìí. kàmá tó kọ́ dìmú làhá tó kọ́ dìmú làkà bọ́ọ̀ bá ti ti nǹkan síwájú èèyàn kan wọ́n máa ti síwájú wọn náà bẹ́ẹ̀ bá ti wájú wọn ti wájú rẹ̀ àlọ́ ọmọ rẹ̀ bọ́ọ̀ bá ti àgbákò sọ́jọ́ wọn ti wájú àwọn ọmọ rẹ̀ síwájú wọn. bẹ́ẹ̀ni tí wọ́n sì ní lágbára. èyí ní wàá sí ọ̀tá mo sì ní wàá sí ọ̀tẹ̀ tí wọ́n bá yín ṣe ìfẹ́ ni ìfẹ́ ni. àwọn ta pa àwọn ta àwọn ta fẹ́ gbélé yìí náà ro sáà ti dá. sáà ti dá náà. àwọn tí mo náà bìí kí kún ara wa. àbòsí àbòsí ẹ̀gàn. ogun tẹ̀lé sọ lẹ́yìn ọ̀gá tẹ̀lé sọ lójú ọ̀gá lẹ́mọ̀ lọ sọ lẹ́yìn. wọ́n kúkú sọ. èmi sọ tèmi lójú ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. Ah. bàbá tí síwájú ẹni kẹ́ wọ́n padà dàgbà síwájú rẹ̀ wọ́n ti dàgbà síwájú àwọn ọmọdé ọmọ rẹ̀. má tẹ̀sán ráwù wúlí yá ọmọ ntọ́ba gbè lónìí tàṣùdù wù gàdá ọkà lọ. ọkà lọ́la. ẹ̀dẹ̀ hmm. nìyẹn ọmọ yìí kí ló wí káwọn lọ ní. wà á dídì nínú rẹ̀ ẹ̀ná mi hmm. fọ́dínà wà ní ìrìnàtà. ẹ bá ń sọ fún ọ̀gá yìí sẹ́ kọ́lọ̀ ọ̀kà. wà á dídì. ẹni kọ́ kà nínú ìmọ̀hámẹ́ni. mọ̀bọ̀. ṣàbílá ń wà ní ìmọ̀ta. àtọ̀ láti dára tọ́lọ̀ sí fún hmm. kọ́ka ó tó mélòó báyìí. ó tó mélòó. alẹ́ ìkà. mọ tọ́lọ̀ ti parí sára rẹ̀ ó tó mélòó sọ́lẹ̀ ká. ṣàbílá ń wà ní ìmọ̀ta. sọ́lẹ̀ ká ó débi bàbá rẹ̀ ló tó kọjá rẹ̀. alhamdulilah ọwọ́ adá jẹ. fadilá wà ní ìmọ̀tá. nígbà tí ń sọ yìí náà lónìí tán ọba bíi tiẹ̀ sí nàìjíríà ò ní. kò lè tó fadilá wà ní ìmọ̀tá. wọ́n ń pè lábùjá wọ́n lọ bá lé. wọ́n lọ bá lé. ilé mọ́. bóun ni ká tó ṣe dàwa. fọdí yàrá ni mẹ tẹ. tó wà ní àbí tọ́lọ̀ sí fún. má bọ̀ aleika tọ́lọ̀ ń parí ẹ̀ sáré. ìdámẹ́jà àlè ìkọ́ èrè pọ́líbù. kí ló dé tẹ́lẹ̀ káwá wo ni wá dùn ọ̀rẹ́ lọ́dọ̀ tètò àfọmọ́kì. wọ́n fọ mú. ìsà wa. èmi ojú ìwọ̀n náà dé. njẹ́ o ló dé kí ló ná o ìwọ wọn pè ọ sí gbẹ̀gẹ́ owó wa. ẹ̀yin alálùbáríkà. wọ́n dá yín lóhùn. Uh-uh wàhádìd. ẹ̀yin dàgbé ẹ̀yin dàgbé. nínú rahamani. ẹgbẹ́ yòókù mi ẹ̀ dákun. fọdìlá wọn wà iná múra án afáàtọ́yà kìlọ̀ wí wà iná múra án ẹ̀dàkùnlẹ̀mọ́ lẹ́yìn oríta ìjẹ́lẹ̀ lẹ́yìn orin ìdá ohun àbáyí bàbá àwọn èèyàn tó káwọn orin lára rẹ̀ hmm. wọ́n ò rí má bọ̀. yẹ̀kún ayína fìkìlá aláàmẹ́rin tí ẹni wọn bá ràn kẹ́kọ̀ọ́ orin lára tó ọ̀bá rí yóò tún jẹ́ ibi tí àgbákò má ti yẹ. àwọn ọdún afa mo wá rí nǹkan pè ní. ọjọ́ sàmánà bí a lè rí. ìgbà máa yí ni. ìgbà máa yí padà ní ìṣe máa tí ìjà wọn tó wà bẹ́ẹ̀. ọjọ́ sàmánà bí a lè rí. kí ló dé ga teri teri teri nǹkan tí ò dáa. Hmm, kí ló dé. ẹran ẹ gbàgbé nàìjíríà lájọ wa. nàìjíríà lájọ wa. nígbà tó gbà lọ́wọ́ àbáṣá ikú lè gbà. bẹ́ẹ̀ nígbà tó gbà lọ́wọ́ yàrá dúà ikú lè gbà. ikú lè gbà. nígbà tó gbà lọ́wọ́ múlítà ọjọ́ kìnnìkan ikú lè gbà. ikú lè gbà ọ̀gá wa gbà lọ́wọ́ ọ̀gá gbà sọ̀kalẹ̀ rí. nírọ̀rùn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀sọ̀kalẹ̀ ó tún lè rìn láàrin ìlú ó tún lè yá ó lè ṣe bó ti wù. ẹ wá rí bí orí Ọlọ́run. arábìnrin àlẹ́. no condition is permanent. kò ní máa lọ bẹ́ẹ̀ kò ní máa lọ. lọ́dọ̀ zamana bí àlìyí kọ́lẹ̀ hakim. kí ni pòfẹ́sọ̀ tó ń wí. bàbá yìí bàbá òkú lè lè gbẹ́sẹ̀ ní salasa tó. làákàyàwó yẹn mẹ́ta ni. òkú ló ń azima hmm. làákàyàwó kan tóbi. àwọn kan bẹ làákàyàwó tóbi. tatakalamu anil afutari. bàbá sọ̀rọ̀ báyìí ẹ ma yiri. ẹ ma yiri selagbada náà lẹ lọsọ tọtọ. làákàyàwó fún wa yìí hmm. ẹ ma yiri ẹ wọlé. nàbà wà lọ. òkú ló ń tẹ̀wọ́ sitọ̀ àwọn kan wà láàrin. Hmm dákẹ́ ìjọmọ́ kẹ́ lù ìjọmọ́ kẹ́ má lù. pé kò sì dínkù ọba ká sọ ẹsà máa wò náà ni. tàtàkà lẹ́mu alẹ́lẹ́ ahadas òun ní gbìǹkan náà àdó galaye afọ̀tẹ̀. afọ̀tẹ̀. ẹkùn ta lónìí. àwọn alábàjá òwú yìí alábàjá sọ báyìí. ọsọrọ yìí. dákẹ́ jìjì. òsì tó rí kankan mọ́ bàbá. ọkọ yóò sọ yìí rà. Mm-hmm. làkà yìí lẹ́ẹ̀kẹta kiri mm. tàtàkà lẹ́mu alẹ́lẹ́ ahadas. Oh, oh. àfa yìí gbogbo èrè òun rí tán kò sẹ́ni wọ́n fi lọ́tọ́ dà ní dábàdàbà ah, àkọ́dà ọmọ lò ẹ̀rọ àkọ́dà ọmọ lò eh, ah, àfa wa ní fa àrísí ẹ̀sọ́ fọ́gà yìí ẹ̀sọ́ fọ́gà kó sojú kòkòrò hmm. alẹ́ òwúlà níbi ta kọ́kọ́ níbi ta kọ́kọ́ ẹ̀là káyà kọ́kọ́ fọwọ́ hmm. bàbá kọ́ gbòó sojú kòkòrò kí irú gbé ọ̀pọ̀ lára àwọn tó ń la káì bò láti promote hmm. bò láti bò láti kó lójú kan tí ọ̀rá yà ń ba tẹ̀lé kẹsẹ̀ jẹ́ tí ọ̀rá yà ọ̀tẹ̀ tí ọ̀rá yà bò sí. kọ́gọ̀ òun wọ́n kọ́ lè ní mílẹ̀ sáà níyà ẹlẹ́ẹ̀kejì tó máa gbé sẹ́lẹ̀ wá kọ́ máa mánìjì òun náà díẹ̀ díẹ̀ wọ́n tí ó kè sáà ní sáà àwọn ẹlẹ́ẹ̀kẹta kọ́gọ̀ òfìlẹ̀ kọ́gọ̀ òfìlẹ̀ fọmọ́ ọmọ yẹn bọ̀ wọn ò lè wúlò ọmọ gbàlá kẹ́yìn bàjẹ́ kẹ́yìn bàjẹ́ kẹ́kẹ́ ọmọ gbà wọlé mọ́ torí pé kò sí lásàlámátà mi ní alùsìnà ti bá òní bọ́ọ̀gì eléyìí òní láyé òní rí iṣẹ́ ọ. tọ́lọ́lọ́ kí ló bá ti fún ọlọ́run tó gan ọmọ sọ̀rọ̀ rẹ̀. kí ló ń gbà fàdé jẹ. àwọn ẹdùnmọ́ náà ẹgbẹ́ zamana bí àárín. ìbọn ọmọ yéésù mọ yàwọn ti mẹ́lẹ̀ ni. wọ́n bẹ iná ọmọ fi ìtẹ̀kùnú náà ibù. àbáyé yóò mọ yí àná báyìí láàrin àwọn èèyàn báyìí títí yóò máa dàbí àdánwò fáwọn kan ìdùnnú fáwọn kan. ìjọ kúnlítọ̀ fi ṣe ẹ̀yìn na á ń fò fàátì mọ́rùn-ún. ìjọ tí mo lọ sí wáàsí lọ́dọ̀ ìsinmi kújá adé mọ́ sọ́nù iná ìwọ náà ti padà nínú tó ní ọdọ lákọ̀ọ́kọ́ àti ọgbẹ́ ìdíyẹ padà ní pé ọ̀gá bọ́lú tí wọ́n fún mi gómìnà kò fún mi. ọ̀gá ni wọ́n fún mi lẹ́sẹ̀ kò fún mi. ọlọ́fun mi sí lọ́kùn fún mi ọ̀gá wọn ní pé ọlọ́ọ̀ni ń pè. ọlọ́ọ̀ni ń pè nítorí wọn bá sì fún ọkùnrin fún Allah ẹ wá sọ fún gánà kó gbèrè kó gbèrè sáyè kó gbèrè pẹ̀lú ayé ọlọ́run ó yí ń ṣe bí màá fún ẹ nìkan nǹkan tó lọ fẹ́ yìí o hmm. lọ́kùn síwájú ọlọ́run. ìdá kò ní tẹ̀sí ṣe ìgbọ́gbọ́ ìfọ̀ kankan na alpha sí yẹ sáà tí mo ń fa iná. Eh, nàám torí pé nàám tó ṣe dé inú gbèsè ní àlàyé ọ̀rọ̀ ìwádìí bó ti jẹ́ ìfọ́mọ̀ nígbà tó kọ́sàn gbèsè rẹ̀ wà ilẹ̀ àmọ́ àfà tó lè sí fọ́kún là bẹ́yàn bá bá kìíní kan á ìgbàgbé ọ̀ka ọlọ́ni ọbẹ̀ ọlọ́ni ọjà bẹ̀ sí ọlọ́ni ọbẹ̀ bọ́ padà wá sí lérí ìwọ náà ní òkè wà ilẹ̀ àmọ́ kò ní fẹ̀mí torí pé àfọkànsí páyọ̀ ó lágbára púpọ̀ ó lágbára kí lè máa fọkàn yàrá ìrírí nǹkan tẹ̀ ní fún sí ẹgbẹ́ wọn fún ti wà lọ́kàn rẹ̀ wà tó promise tó promise lè. promise kálukú wà lè fọkàn sí i. wà ilé fọkúnlá. má ṣe má ṣe hmm, nítorí wíwọ̀n lùkà mi ọ̀ka. tẹ́sítẹ̀ rí. àfáì tó o bá ti sọ bẹ́ẹ̀ ó sinmi láyé rẹ̀ wọ́n tún rí ibi ha. Ah, àwọn tó kójọ náà tó mọ̀ ṣá ọgbọ́n òní promise nípa rẹ̀ ká. ìké ìké ilà yẹkúlà náà sùn iná kàkà bíbú. tó o bá yé promise tó o mọ̀ kí pàrí ọ̀ka ẹ̀yẹ mọ̀ kọ́ ló kù. ìyá yẹn gbẹdọ̀ ní ẹ̀rọ. wọ́n ní bẹ́ẹ̀ bí ìtẹ́rí jùlọ àbá ìbùnà fún àrùn. ẹ sọ fún mi ta ni ń tọ̀ ń táwọn ti bẹ lókè ló máa jàǹfààní rẹ̀. نفعه إذا هو لم تسل عليه إلا أقارب wọ́n sì rí àwọn tó súnmọ́ kí wọ́n sọ sí ibi ẹrú ní gbogbo wa ẹrú ọmọ afẹnikaso lórí kọgbọn mm. sọ pé ní tọ́wọ́ bá wáyé akòsí wájú ọlọ́run ah, wọ́n àwọn ẹlẹ́mọ́ sàdúrà mm. ó ṣe é ṣe bí ọlọ́run bá fún ẹ̀jẹ̀ tiẹ̀ àwọn máfọkàn sí o ah, tó bá kalẹ̀ àgbà lóògbìgbì ọgbà kọlọ ló ṣe pọ̀lọpọ̀ ọmọ wa pé wà láì ọgá promise mi kò síga ọgá promise mi kò mú sẹ lágbára o kọlọ́hún ní yóò bàjẹ́ àmín tí ò ní bàjẹ́ tí wàá náà ò ní bàjẹ́ tí yín ò ní bàjẹ́ àníyàn ọbẹ̀ kún bàbá rẹ̀ ìwọ tó lá. yóò tó láwọn ọkọ̀ gan. yóò bẹ kún bàbá rẹ̀ ìwọ tó láwọn ọkọ̀ bọ́lá wọn bá dé àrùn ṣe é òfin ẹ lọ́wọ́ ìwọ lọ́wọ́ o tó kọ́lé ọdẹ ètò ló mọ́tò ọdẹ ètò ló mọ́tò ọ̀wá síbi tó lè dé wọ́n á sọ̀pá ahọ́n dé ẹni bá gbé ahun lọ́mọ ó ti padà nù ẹ jẹ́ ká pa lọ́pọ̀ kú nítorí bàtà bí yóò tẹ́ bàbá rẹ̀ ìwà tó dàbí. Àwọn olóògbé bàbá sáré ìwà tó rà wọ́n. Ilé ẹgbẹ́ padà wá ẹ̀ ìwà tó là wọ́n. Bọ́lá bàjẹ́ àwọn ṣẹlẹ̀ lówó. Àná lówó owó bá lé ojú àgbọ̀lẹ̀ máa tẹ̀. Jẹ́ sọ̀rọ̀ sí kí ìdílé dé. Àtọ̀pọ̀ àwọn dé. bí lọ́wọ́ bàbá rẹ̀ lọ́dún ọ̀la. Ọba yẹ kí yẹ jẹ́ àwọn ṣé ìwọ ló tọ́ sí. Ìwọ tó lọ mú tàbí la rí ìyá rẹ̀ ò bàbá rẹ̀ ò ní bá a mú lò rí ẹ wo orí ẹ̀ fún fèjé pèsè pàtàkì. ẹ jẹ́ ká bú àwọn ìdáyé jà ńláńlá. ẹ jẹ́ ká bá àdúgbò tún ní ìgboro ní china bí. yóò mẹ́tọ́ bàbá rẹ̀ ìrò tó lọ́wọ́. àwọn ọmọ ẹ̀kọ́ bàbá rẹ̀ ìrò tó ìlànà ìwé mẹ́ta yàrá àrùn yóò tó ìlànà. Ọ̀rọ̀ káàdé àwọn òṣèré ìwé lówó ìyàgbọ́wọ́ ìdúgbọ́lé láti lówó tó. Kò wá sí bí ìbéèrè pé àgbàtà máa gbé. Ẹbí bá fi ọ̀hún náà máa ń fẹ́ẹ̀dù àdánù. Ẹ jẹ́ ká pa àwọn ọ̀tún lé pé ìfẹ́ ẹ̀dùn. Lórí ọ̀rọ̀ rẹ̀ kí n sọ kálẹ̀ wá sí. rárá wá sí lẹ́nu. kò jẹ́ parí wá sí. olùkọ́ kù sí bàbá ẹja kù díẹ̀ à ń jẹ sàlìsálà tó ń lọ ẹja kù. aláìsá àbáwá kan bẹ wọn pè láàrin ìwà ara kù wọn gbọ́ tẹ̀lé ni wọn. gbèjẹ́ sọ̀kalẹ̀ sí wọn. alájà ni mọ́tàlá ẹ jòkó dáadáa alájà ṣèkí pàmìyé sẹ́ǹgbọ́n wọ́n ní ọ̀tẹ́ lọ́la ní ọ̀mọ́ rí èyí ti máa ọlọ́run nìkan wá gbà pé wá àwọn arọ wọn lé ní one thousand kìnìkan ọkọ̀ lẹ́tà ọ̀run fẹ́ kẹ̀kẹ́ wọn lọ price lọ price ẹ̀kọ́ á lọ price ẹ̀ dání wọ́n sì lọ price ẹ̀ gbowó rárá ká lọ ah lọ rà wá wọn lọ rà dé ẹ pín fún ọkà lọ àjọ lè pín ọmọ fún ọlọkọ kan báyìí kán rí o ọwọ pín kẹkẹ fún wa o lọtẹ lọla ẹni bàbá ni mo bára kó mo ti gbọ́ ǹjẹ́ ìgbà ṣe ti bèbè ìdálẹ omi bẹ́ẹ̀ni òkè lágbájá lónìí. ilimu amana. bẹ́ẹ̀ni. ayé musa. ọwọ fún wọn tán ni wọn dùn ọwọ akọrin fún ọtẹ lọla wọn dún yóò mọ wa lọ àrò kankan yí kẹkẹ wa balẹ̀ wa di mi ti balẹ̀. wọ́n tún wọ́n kàn láti fọ yóò. olùdó mo fẹ́ wojú yìí dáadáa ni tọ́ba dálì kí a máa kẹlẹ̀ dá yẹn máa fẹ́ tó sóbi fún wa. ọlọ́ọ̀ ọlọ́ọ̀ ọlọ́ọ̀ o sera o sera o sera o èmi ni mo bí. wọ́n yá èmi ni mo bí ọmọ ẹ̀mẹ́ bẹ́ẹ̀. èmi ni mo bí wọ́n yá èmi ni mo bí. àkọ́mọ ah, ẹni bá a dára àbí ìṣèyá rẹ̀ bí èmi tó bẹ́ẹ̀ ni mo bí. ọjọ́ tí lọ ọmọ mi bọ́. wọ́n yá ayé mi ọmọ tí ń gbàgbé. ọmọ mi kọ̀ wé láti ayé mi ọmọ mi. eléyìí kú ọmọ tá a lè ṣe èmi fún ọmọ tí ń pẹ̀lú ọ̀nà ọmọ tí ń mutí ọ̀nà ọmọ ìjà kíníkà jẹ́ ọ̀nà ọmọ ìyá dáyọ̀ jẹ́ ọmọ àlè tí yìí ọmọ agbé yìí ọmọ tí ń dá lóru ọmọ tí ń dá lóru ọmọ alélèrèlé ọmọ ajágbàjàgbà ọmọ akẹ́wùkẹ́wù á ah, eléyìí kú ọkùnrin eléyìí kú ọkùnrin bọ́lá tó jọba fi lọ wọ́n sàkóso àdúrà ọ̀gá ẹ̀dá tó yẹ kí ẹ̀ máa lọ. sọ̀rọ̀ máa gbọ́dọ̀ ètè o subahana rabbika. ọkọ̀